afọwa Uthman bin Affan radiyallahu anhu wọ́n ní arábìnrin kan bẹ nífẹ̀ẹ́ ọ̀kan nínú àwọn ẹni alágbèrè ni ó wá nífẹ̀ẹ́ ọ̀kan nínú àwọn ẹni rẹ̀ tí ń bẹ láàrin ìlú ó wá ní ẹni rẹ̀ yìí kan lọ lè wá pé kọ́dà kó wá bá jẹ́rìí lérí ọ̀rọ̀ kan ẹni bá sì jẹ́rìí lérí ọ̀rọ̀ ikú sojú mi ẹni ń lọ́wọ́ ránṣẹ́ sí àfáà yìí bí ká àfáà yọ wá ọmọ ọ̀dọ́ rẹ̀ ọba lọ́lẹ̀ pé àfáà yìí wá nígbà àfáà wọlé lọ́ba ní ká àfáà tún wọnú yàrá àfáà tún wọbẹ̀ ó ní ẹ tún wọnú ọ̀hún yẹn ni wọ́n wà àwọn tí wọ́n fẹ́ parí ìjà ní ìlà àti ọ̀dẹ trap fàfà Allahu Akbar nígbà tí àfáà wọ inú lẹ́tà lọ́ba bọ́dá lẹ́ o onírẹ̀ àfáà ó ní kọ̀sọ́gbọ́n tó dá lónìí ọba mi ṣe sìnà tọ́ọ̀ bá ti wá ṣe sìnà ó sì nǹkan nu mẹ́ta ọmọ tó dúró yìí ọ̀bẹ yìí tó wà lọ́wọ́ mi yìí ọ̀pá bọ́ọ̀ bá tó ṣe ṣìnà ó sì pa bọ́ọ̀ bá wà nípa sórí ìbú ọtí tó wà nílẹ̀ yìí ó mú ọwọ́ gbọ́dọ̀ mọ́ sí kanu mẹ́tẹ̀ẹ̀ta kó tó jáde ní láì ṣe bẹ́ẹ̀ á pariwo rẹ̀ káàkiri gbogbo òlu àwa dúdú tí ọ àfààní ìsìkéni hamura ọtí ni ẹ fún mi àfa rò pé ọtí fúyẹ́. وفوية أجي موتي فشل بالخمر دافع با موتي أني موتي أو موتي الله أكبر فزانا بها على بني بان فور على با لا فور على لبا باسسنا ثم أخذ السكينة وبدن قوبي فقتل الغلام الله أكبر لو قا أمي alihamuru umul khabari asiyọti òun ni ìyá gbogbo sẹ́fù bẹ́ẹ̀ yẹn bá ti mutí ọ̀ máa pààyàn ló ìtòló gbé mọ́tò sójú ọ̀nà ó lè ti pààyàn náà bọ́ọ̀ bá ti mutí ẹbí rẹ ìyàwó rẹ ọmọ rẹ ò sẹ́fù lọ́wọ́ rẹ nítorí kò sọpọlọ lérí ẹ má má mutí má ọmọ yá aláàjì ọtí ti tó wo obìnrin tó mutí obìnrin obìnrin obìnrin tọ́lọ́ nǹkan ó lé wọ́n mutí sista mutí ẹ broda mutí o sì ń pè lẹ ní mùsùlùmí bẹ́ẹ̀ bá ti mutí gbogbo aburú ní ọmọ ṣe bá fa yìí abẹ́ni eré yìí o sì pa ọmọ nù o sì sìn náà o tún mutí tẹ́yìn bá ti mutí gbogbo rẹ̀ ẹsẹ̀ ní ọmọ ṣe. ẹlẹ́ẹ̀kẹta tí ọlọ́wọ́n bá fi ṣe ọtí ní èèwọ̀ nítorí ìnira tó wà ń bẹ̀ yusabibu al-adawata wal-baghdha bayna al-muslimin ọtí máa ń ṣokùnfà ọ̀tẹ̀ àti ìbínú àti wàhálà láàrin àwọn ọmọ yẹn sìn bẹ́ẹ̀ nìkan bá ti mutí láàrin wa eré rẹ̀ ò ní pé dáadáa má bọ́ bá ti dé mọ́sálásí á máa sọ̀rọ̀ ọ̀tún yóò máa sọ̀rọ̀ òsì bẹ́ẹ̀ nìkan bá ti mutí nínú ẹbí e, bá a bá ti ń ṣe mítìnì ọ̀tọ̀ ní tá a máa sọ ọ̀tún tí wọ́n máa sọ ìkórìíra wọn máa ṣẹlẹ̀ láàrin wa bẹ́ẹ̀ nìkan tí máa ti mutí láàrin wa wọ́n nítorí pé ọtí máa ń dá ọ̀tá ọ̀tí ọ̀tẹ́lẹ̀ ọlọ́wọ́n bá ní innama yuridu shaytanu an yuqi'a bainakumul adawata wal baghdha ọlọ́wọ́n bá ní ọtí mímu òun ní èṣù máa ń lò innama yuridu shaytanu an yuqi'a bainakumul adawata wal baghdha fil khamri wal maisir èṣù wọn máa dá ọ̀tá àti ọ̀tẹ́lẹ̀ láàrin tẹ́ẹ̀ bá ti ń gbogbo ọ̀pọ̀lọpọ̀ ilé ọtí ẹgbọ́n tí wọ́n ní hey hey hey èṣù ti dé ẹ máa kó lera ara yín ẹ máa lera yín ká tẹ́ ẹ bá ń pàdé ibi ẹtí ń ta tẹ́tẹ́ tẹ́nìkan dáwó tẹ́nìkan kó wọ̀lùmẹ́sìrì ọlọ́run bá ní eré ilẹ̀ òní dáama ẹ máa bàlújẹ́ Suratul Maida ayẹlẹ́ karùn-ún Suratul Maida ayah ninety one Suratul Maida ayah ninety one chapter five verse ninety one ẹlẹ́ẹ̀kẹrin yusufu olùkọ́ta aniláhi wa zikiriláhi wa ibadatilá gbogbo ẹni tí máa ti mú tí kò ní rọrùn fún láti máa sin ọlọ́run èèyàn ò gbọ́dọ̀ máa sin ọlọ́run ọba kó tó máa mú tí èèyàn ò gbọ́dọ̀ máa mú tí kó lóun ó sin lọ́hùn ọ̀kan lọ fún kan ni bẹ́ẹ̀ èèyàn bá ti mú tí kò ní rọrùn sí ọlọ́run ní wáyà sódàkùnmọ́ anikirilá ọtí ọmọdé yín lọ́wọ́ láti rántí ọlọ́run remembrance of Allah wàá ní sọlá ọtí ọmọdé yín lọ́wọ́ láti kírun ẹ nínú lè kírun bẹ́ẹ̀ bá mutí bẹ́ẹ̀ bá mutí tẹ́lẹ̀ lọ lè kírun gan yìí kan kàlẹ́ máa kà kọ́dà àwọn màláíkà tí wọ́n bá ń gbóòórùn ọtí wọ́n sì máa ṣe pèlè. fàálẹ̀ hàmdùn mùtàhù ọlọ́wọ́n bá ní ṣe ẹ kún di ọtí ẹ̀yin sàhábà àwọn sàhábà ní ntàháyìnà ntàháyìnà àti gbọ́ o àti stọ́pẹ̀ àní mutímọ́ àní O ọmọ yá mi wọ́n náà pinnu láti ìlú lọ́kọ́ òní mutímọ́ tọba fẹ́ lé nínú ẹ̀mí rẹ tọba tó ń fẹ́ kalẹ̀ ní ìfẹ́ kalẹ̀ sùjúdù lérí irun kọ́ ọmọ fi ọlọ́run ọba fi ọlọ́run kọ́ mọ́sá yọ nítorí pé aburú náà dálẹ̀ fún ọláyé bí àtijọ́ àlùkìyàm. qala rasulullahi sallallahu alaihi wasallam anabiwa muhammad sallallahu alaihi wasallam sọ fún wa táàfin ma bí ọtí ṣe burú tó anábìíní ma ń ṣàlìbàdì hamura wa sakar gbogbo ẹni tó bá mu tí tí ọmọ tí ń ṣe má lámùtú balẹ̀ láwù sọ̀dáàtú àrìbáyìn sọ̀bà á yóò máa kí irun forty days wọn ò sì ní gbà lọ́wọ́ rẹ̀ kò sì gbọ́dọ̀ má kí wọn ò sì ní kọ́ ládàlẹ̀ ọgbọ́dọ̀ má kí o wá wo ọ̀sọ̀ọ̀sẹ̀ lọ́wọ́ máa mu tí àní forty days wọn ò ní gbà rún ẹ o sì gbọ́dọ̀ má kí irun náà fáyín máta dákàlà náàrọ̀ anábì ní ọba ilé kú lérí kó ṣe mutí òun lè wọ náà ni fáyín tábà tábà Allahu alayhi àmọ́ tó ọba ló mú mọ́ gbogbo ètò ti mú sẹ́yìn ọlọ́run tó ṣàforíjì ẹ̀ fún ọlọ́mọṣẹ́ ṣàánú wa jẹ́mọ́ ẹlẹ́ẹ̀karùn-ún mutilifatu lilimali wa sayarati wa limutalakati wa mutalakati limujama ẹni tí ń bá mú ọtí wọ́n ní yọ́ ọ́ máa sọ wúlò fún ọmọ lọ lè fowó ra ntí ọdọ kọlọ ẹrú ẹlẹ́ẹ̀kejì ọmọ wa bà mọ́tò jẹ́ àti mọ́tò tiẹ̀ àti mọ́tò mọ́tò ọmọ lọ lè gba àwọn èèyàn torí ọ̀pọ̀lọpọ̀ torí ọpọlọ torí ọpọlọ tó fi tẹ tọ́tù rẹ kò sí lérí rẹ mọ́ ọpọlọ tó tẹ bírèkì sí mọ́ ẹni bá ti mutí nínú àwùjọ ọ̀yẹ̀ kí wọ́n máa tì í mọ́lé ni kí wọ́n sì máa fún búlálà wàlúmùtàlákà tí wọ́n máa bà nǹkan jẹ́ ẹ máa gbọ́ ní gáréjì tó máa ní bẹ́ẹ̀ bá ń wakọ̀ ẹ má mutí bẹ́ẹ̀ bá ń mutí ẹ má wakọ̀ kọ́dà àwọn ọmọ gádájì náà máa kíkọ̀ dáa kí wọ́n máa wakọ̀ pẹ̀lú ọtí mímu ọlọ́run ọba lọ́kọ́ ṣe é léwọ̀ jama ẹlẹ́ẹ̀kẹfà dìyà awuláwuládi wàláhàlì rubama yakutulu awulada wa osunasa gbogbo ẹni tí bá mutí wọn ni yóò lọ́wọ́ rẹ̀ ẹni bá mutí àwọn ọmọ rẹ̀ ò sèfù lọ́wọ́ ẹ̀ ẹni bá mutí àwọn neighbor rẹ̀ ò sèfù lọ́wọ́ ẹ̀ nítorí pé kò sí ntọ́lọ́ tí o lè dá rárá ọ̀kan nínú àwọn ọmọ ìyá kan ó dá arákùnrin nǹkan mùsùlùmí ni a máa mutí tọ́ba ti wá di aago méjìlá lóru ìyàwó rẹ̀ ò ní sunlé kò nípa fóònù nítorí pé yọ ọmọ ẹ̀sìpẹ́ẹ̀tì pé wọ́n pè é ipe wá gbé ọkọ rẹ o ó ti sùn síbí o la ilaha illallah èyàn tó nílá ká iná wá gbé o ọ̀tọ̀ níbi wọ́n ti pè é lénìí ọ̀tọ̀ níbi wọ́n ti pè é lọ́la níjọ́ mi ìtọ́ bá wá dé àwọn onímọ̀ kó ti dé yọ wá sùn lójú ọ̀nà táwọn tàwọn bá wá retí ẹ̀dágó méjìlá wọ́n wá sílẹ̀kùn wọ́n wá bá tó sùn lójú ọ̀nà tí ẹnu rẹ̀ rùn fún ọtí mu wọ́n dà ilẹ̀ hamurata nǹkan tó bá jẹ́ pé ọmọlúwà bí bá ní ọ tọlọ kàwé lóòótọ́ kò sì kéwò nílànká inú èèyàn gidi ní ọ kọtí ilẹ̀ kéfà yẹ san àkàlì jùlọ ní mọ̀nà àkàlì bó o lẹni tó nílànká yìí ẹni wọ́n bí dáadáa tí wọ́n máa wá sí bí wèrè èyí sì ṣe wèrè èyí ṣe wèrè wọn náà máa fi ṣe wèrè àmọ́ bàbá ti mú tí wọ́n padà yà wèrè ọlọ́mọṣẹ́ wọn wèrè mọ́ṣẹ́ gbogbo wọn wèrè ẹlẹ́ẹ̀kejì yusuf bíbélì amúrọ́dọ̀ fataka gbogbo ẹni tí bá mutí wọ́n ní kọ́mọ lọ lè tọ́jú owó oṣù rẹ̀ àtowó iṣẹ́ kọ́mọ lè tọ́jú ẹ̀ kalẹ̀ torí pé yóò máa fi yanjú àrùn fún gbèsè ayé rẹ̀ ẹni bá ní ọtí ló wọn máa mu wọn lọ́lọ́wọ́ ran àwọn àrùn sí àrùn tó lóko àti tó lóko ẹni bá mutí yóò lẹ́jẹ̀ ruru ẹni bá mutí ó padà ní stroke ẹni bá mutí ó ní cancer wọ́n sẹ̀ ní bóbìnrin bá mu breast cancer lòun ò ní àwọn onímọ̀ ìjìnlẹ̀ nínú medicine àwọn ni wọ́n ń ṣàlàyé yìí pé ẹni bá mú tí kò ní lè tọ́ dáadáa máa lẹ́yìn ìgbà tó ti kú lẹ́nu iṣẹ́ ta ni ó fún ọ lówó oògùn ta ni ó gbé ọ lọ sí tútù ta ni ó sanwó bíìlì ta ni ó san bíìlì owó tí wọ́n fi tírìtì rẹ̀ wọ́n ní wọ́n tó wọ́n padà ní ọ̀sán àbí ọba ní ọtí a máa ṣokùnfà kójú ọmọ rí ilẹ̀ mọ́ dáadáa ọmọ wa di ìtàn wọlé lọ́jọ́ alẹ́ ìwé yẹn ńlá àwa mutí wọ́n nínú àdánwò tí máa ń fún ọlọ́tí wọ́n nínú àdánwò tí máa ń kan ọlọ́tí òun náà ni pé kò ní lè ní àṣepọ̀ dáadáa tọ́bajọ́kùnrin ọtí ó ti gba gbogbo àlàáfíà rẹ̀ lẹ́yìn náà bọ́bájọ́bìnrin ọ̀pọ̀ṣibù kọ́ máa bímọ láyé ma wọ́n ní máa ń ṣokùnfà kó obìnrin ọ̀ yẹ kéèyàn máa mutí ẹ wà rí gbogbo aráàlú nísìnyí wọn mọ̀jọ́ tí lọ bí wọ́n kó ma wọ́n mú ti bí wọ́n ṣe yàwó wọ́n ti bẹ́ẹ̀ ń sọ̀kú wọ́n tó mú ti inú òkú ọlọ́mọṣẹ́ sọ yín bẹ́ẹ̀ o aburú ni o ẹlẹ́ẹ̀kẹ́jọ zawadu imaani aniwo wọ́n ní bọ́ọ̀ bá ti mú títọ́ bá ti gbégbó ọtí sí ẹnu rẹ báyìí wọ́n sì yọ ìmánì kó lára rẹ abdulhamid abbas afawa ó ní wọ́n yọ ìmánì ní ara àyàn wọ́n ní tọba wa parí ọtí tán tó húrìrà tán wọ́n sì wá dá ìmánì padà sára rẹ bí wọ́n ti sọ wọ́n náà wọ́n ní wọ́n yọ ìmánì lára rẹ afaabun abbas wọ́n ní tọba wa ṣe tán tí ọtí dá tán wọ́n sì wá dá ìmánì padà sára rẹ afawa abu huraira àwọn ní nígbà wọ́n sàlàyé ọtí mímu pẹ̀lú àdìsí tá fẹ́ kà yìí wọ́n ní ọtí wọ́n ní téèyàn bá ti mú lọ́wọ́ wọ́n yọ ìmánì lára yẹn wọ́n wá yọ àbáyá wọn wọ́n tún wá dá a padà sẹ́yìn wọ́n ní bàbá mu títà tó bí ẹ̀dá tán wọ́n sì wá dá padà sí ní ara àṣetọ̀ wa mú ti lọ́wọ́ èyí sọ̀rọ̀gbàgbọ́ òdodo tó pé o ànábì ní láyé sinmi zani hìnà yé sinmi ìwọ̀wọ̀ mọ́mì bẹ́ẹ̀ yẹn bá ti sìnà lọ́wọ́ tí ńlá sìnkọ̀ kọ́ lásìkò pẹ̀lú ẹ̀ lásìkò tí ń ṣe lọ́wọ́ yẹn wọ́n gbé imá ní pòlì rí ẹ̀ padà yẹ́sìrìkù sáàrìkù àsìkò tẹ́yẹ ń gbé nǹkan lọ́wọ́ yìí na yẹ́sìrìkù nígbà tí ń jáde lọ́wọ́ yẹn wọ́n wà múmínú wọ́n gbé imá ní kó fún kò ní sílá rẹ̀ wàlà yẹ́sìrìkù hamra ẹni tí mu tí ó sì ní ma gbégbé ọtí sẹ́nu yìí na yẹ́sìrìkù ha nígbà tí mu lọ́wọ́ wọ́n wà múmínú kó nínú àwọn ìnira tí ó ti ń kó bá wa láwùjọ àmọ́ kí ló kò mọ́rò má àwa ṣàyàtì wọ́n ní sẹ́ẹ̀rí gbogbo ilé ọtí ní gbogbo ṣíríṣì kọ̀ọ̀kan ilé ọtí ní gbogbo róòdù kọ̀ọ̀kan ilé ọtí ní gbogbo àwùjọ kọ̀ọ̀kan wọ́n níbẹ̀ ní báráàkì àwọn èṣù ibẹ̀ ni àwọn àdìjànú máa ti ń ṣe mítìn ibẹ̀ ni wọ́n máa fi ń ṣe ibùgbé àti gbogbo àwọn ọ̀tá ọlọ́run tó ń balẹ̀ jẹ́ gbogbo ẹni tí ọba wọlé ọtí pẹ̀lú eré pípé wọ́n nígbà tí ọba fi jáde eré rẹ̀ ò ní pé máa wọ́n ní ilé ọtí ilẹ̀ ti máa rí àwọn aṣẹ́wó tí wọ́n máa ń gbọ́kọ̀ lọ́wọ́ àwọn ọlọ́kọ̀ wọ́n ní ilé ọtí ilẹ̀ ti máa rí àwọn akọrin ilé ọtí ni ibi tí àwọn olè tí wọ́n ti máa ń ṣe mítìn àwọn ayatollah ilé ọtí wọ́n ti máa ń ṣe mítìn nítorí pé ẹnìkan ò ní béèrè lọ́wọ́ àwọn pé kí ni wọ́n ń fẹ́ sẹ́ẹ̀rí ilé ọlọ́run èébèrè pé kí wọ́n wá ní mọ́sálásí ilé ìsùn náà àwọn ewé rẹ̀ pé kí ló ń wá bọ́ba ti dòkó lẹ̀ máa ṣe náà lọ ní mọ́sáàsì tọ́ba ti wọlé ọtí náà máa mutí lọ náà ní ẹnìkan ní bẹ́sẹ̀ pé kí ló ń wá ló fi jẹ́ pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn jọ́ìntì táwọn èèyàn ti mutí láwùjọ kọ̀ọ̀kan àwọn olè tí wọ́n rọ́ọ̀bù àdúgbò yẹn ibẹ̀ wọ́n ti ṣe mítìn bẹ́ẹ̀ bá ti fẹ́ kó lé ọjà yín ládùúgbò ẹ mọ́jì ilé ọtí ó wà ládùúgbò bẹ́ẹ̀ bá ti fẹ́ kí eré àwọn ọ̀dọ́ ó wà ládùúgbò ọmọ àdàrúgbọ́n máa ṣiṣẹ́ kíṣẹ́ látara pé ọpọlọ wọn ò pé dáadáa má ẹ tako kí ilé ọtí ó wà ládùúgbò yín ẹlẹ́ẹ̀kẹwàá Habatu sọ ibil hamri alifusa wọn ní bẹ́ẹ̀ bá mutí kò ní lọ́rẹ̀ dáadáa àwọn èèyàn burúkú ni wọn máa bá rìn gbogbo ẹni tí bá kò ní dáadáa torí tó bá dáadáa sọ fún a má dàrú láàrin wa ń yín bá ti ń definitely náà dáadáa sọ níbi aburú o Mọrọ ọtí nùzúlì àyàt alẹ́tì tẹ̀dúlù alàtàrímì alhamr wọ́n ní sẹ́rí ọtí níbi tí ọgbàdùdé lára àwọn èèyàn ká nábì ò tó bẹ̀rẹ̀ ṣẹ́ wọ́n ní kọ́dá ìgbà tọ́lọ́run bá fẹ́ kọ́ fún wọn ọlọ́run sọ ayà kankalẹ̀ ọlọ́run ní yasalunaka anil khamri wal maisiri wọ́n wá béèrè lọ́wọ́ rẹ̀ pé ṣọ́tí dà àti tẹ́tẹ́ كل فيهما اسم كبير ومنافع للناس واسمهما أكبر من نفعهما إلى akibaru صلى أشم بمبه تقبو أما أما أنفعني إن بمبه فوني بأسيرو بأسيرو أنفعني بمبه فوني ẹ wá rí ẹ̀ṣẹ̀ rẹ̀ àtàbùrù bẹ̀ ọ̀pọ̀ ju àǹfààní pé lọ mo sì pé kò lẹ́yìn náà wọ́n sì mú lọ lẹ́yìn ayé nígbà wọ́n yá ọlọ́run tó sọ ayé mi Umar bin Khattab rẹ̀ lọ́la wọ́n ní Allahumma anzil alayna ayatan káfíà ṣáfíà wọ́n lọ́wọ́ bọ̀ mẹ́sà ẹ̀ sọ ayé mi kalẹ̀ fún wa tí ó sọ tí lè wọ ayé àwọn èèyàn ń bàjẹ́ pẹ̀lú ọtí anabi ni kò sí sòrò ọlọ́mọ ọdún fàáyà mẹ́kàlẹ̀ ọlọ́ni wọlé akẹ́kọ̀ọ́bù sọ́láàtà ẹ gbogbo àti ẹ̀ bá ń húnrẹ́ àti ẹ̀sẹ̀ mú títán hátà àtàlàmú máa tẹkùn lónìí títí tẹ́ẹ̀tì máa ń tẹ̀ ń sọ lẹ́nu àyà kùránì gan jó yé wa kí lóye bá ti mú tí kò ní máa ti ń sọ máa nítorí pé ọpọlọ tá a fi tu ọ̀rọ̀ ah, aláàjì ọgbọ́dọ̀ mutí ma aláàánú òní máa ń tó wí ma bọ́ọ̀ bá tó wá máa ń tó wí ma ọ̀ máa sẹ́ni ọ̀ máa sẹ́ àwọn èèyàn ọ̀ máa sẹ́lọ̀ nígbà tí aya yìí sọ̀kalẹ̀ àfọwọ́ Umar ó ní Allahumma anzil alayna ayata tahrim al-khamr ṣáàfìyà káàfìyà ọlọ́run bá wa sọ aya kalẹ̀ tí ò ṣe é ní síbi àṣàṣìmá síbi wọn ní ká máa wá kírun tá a bá mutí ẹ a bá sì mú kírun tán ká máa mutí lọ. ọlọ́run wá padà wá sọ aya kẹta kalẹ̀ kẹ́nìkan mọ́ tuntun kútu o ọlọ́láǹfà ní bẹ́ẹ̀ bí ọtí mọ́ tuntun kútu àbọ̀n tẹ̀rù sírí jẹ́rìí rẹ̀ ó pé o mọ́ wíwú wúwe o ayé àbẹ́jẹ̀ kan ní ọkà báwọn jẹ báwọn mọ́tòrí pé òun mú tí òyìnbó tí mú kọ́ máa wọ́lọ́ lára nfààní mbẹ́mbẹ́ kò sáǹfààní mbẹ́ o ayẹlẹ kẹta sọ̀kalẹ̀ ọlọ́wọ́n bá ní yá ayé wà lẹ́dí iná mẹ́nu ẹ̀yin olùgbàgbọ́ òdodo ìnámalẹ̀ hamuru ọtí mímu wàlímẹ́sirù tẹ́tẹ́ títa wàlẹ̀ ansọ́ọ̀bù ìmọ̀ àgbẹ̀rẹ̀ sí jọ́sà wàlẹ̀ asilamu kàmálọ̀ lè wọṣẹ́ ríjísùn mi ní amali ṣẹ́yìntọ́ ìdọ̀tí ni iṣẹ́ sùn ni fàájìtẹ̀ àti bẹ́ẹ̀ bá mu tí kò ní jèrè ara ẹ̀ láyé ẹbí rẹ̀ ò ní jèrè ẹ̀ ìyàwó sọ fọkọ rẹ̀ kọ́ mọ́ mu tí mọ́ ò ní padà jèrè ẹ̀ àdá ló wí bẹ́ẹ̀ ẹ̀yin ẹbí tẹ̀ ń wẹ̀ nìkan láàrin yín ti mu tí ẹ sọ fún báàrẹ̀ bá dé gbogbo yín lẹ́ náwó bọ́ba dàmọ́tònù tọ́pa gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀dọ́ ọlọ́run tí wọ́n lọ jẹ́jẹ́ ẹ̀yin lẹ́sàn gbèsè ọlọ́run wá fi ìpẹ́rẹ́ sí ìdí òsà àtọ́tí àti tẹ́tẹ́ àti wo sẹ́ ọlọ́run wá fi sínú kàtígórì kan náà tá a sì mọ̀ pé ọtí mímu ń ṣe àwàdà mi nínú ẹ̀sìn wa ẹ̀fọ́ tí ilẹ̀ o ẹ̀fọ́ tí ilẹ̀ o ẹ̀fọ́ tí ilẹ̀ o àsìbáàbò sọ̀rọ̀ bẹ̀ xamri wa ti ṣàrọ̀ kí ló wá fà tí ọtí náà wá tọ́ wá káàkiri gbogbo àgbáńlá yìí àwọn òyìnbó mú dúdú mu funfun mu Lárúbáwá mu Lárúbáwá àwọn náà ti mu tí. alákòókò tó fa ni pé yẹsọ ọmọ ní anaha tóbi hibul hosna wàlúhùmọ gbogbo ẹ̀mí wa ni pé bínú àwọn bá ń bàjẹ́ báwọn bá mu tí inú àwọn ò ní bàjẹ́ má inú àwọn ò ní bàjẹ́ má àwọn àlùfáà wa wọ́n kò rí bẹ́ẹ̀ wọ́n ní kò rí bẹ́ẹ̀ téèyàn bá mú ọtí tó bá rí wo pé torí pé inú òun bàjẹ́ lòun fi mu tí wọ́n ní pọ́sibù kọ́pọ̀lọ́ rẹ̀ ó ṣeré lọ kọ́mọ́ ronú àmọ́ tó bá mu tí tán tó dúdá ìbànújẹ́ ó tún padà torí ìbànújẹ́ dòkúti má mu tí má sọ má bò ń pọ̀ tí pàròmù rẹ láyé rẹ má má sọ bẹ́ẹ̀ yóò tún dá wàhálà sínú ayé rẹ yóò kàn kún bànújẹ́ rẹ kọlọmọ bẹ ní kọ̀kan wánú jẹ́ o ìbànújẹ́ wa kọlọmọ wa mú lọ ọlọ́run ní alábi zikirillahi tatma innul qulub ọlọ́run wa ní ẹ̀rí tẹ́mi fi máa ń balẹ̀ tí ìṣòro fi máa ń kú nínú ẹ̀mí ẹni ìrántí ọlọ́run mi ó lè sàlọ̀ àlá ọmọ kírun ni ọmọ kakura ọmọ sàskar ó rí pé ìbànújẹ́ rẹ̀ ó sì lọ. ẹlẹ́ẹ̀kejì nínú ìdí táwọn èèyàn mú wa tọ́kọ ti fi pọ̀ láwùjọ ìrìndọ́hùn náà tó ìdíkàlù sùúrù fil afra ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n gbà pé àwọn èèyàn tí wọ́n wá síbi ìjọ tá à ń ṣe à ń kó ma ní o à ń ṣèyàwó ní o wọ́n ń sòkú ní o ọ̀sẹ̀dẹ́ kò kú tẹ́lẹ̀ kù sínú sẹ̀rí ẹ̀sìn wọ́n ní nítorí pé inú àwọn ń dùn iná ni àwọn fi ń mutí àwọn aṣọ fún wọn pé inú yín dùn lẹ́ẹ̀ fi ń mutí èmi rò pé ọlọ́run fún yín lọ́mọ ọlọ́run bá ní kíyàwó kó dàgbà àtọkọ ọlọ́run ní kọjọ́ pé bàbá ìyàwó òkú ìyá ìyàwó òkú ìyàwó náà lọ ẹnìkan kan ọ̀yá wèrè nínú wọn ẹwọ́ owó ẹrọ́wó ẹ̀fẹ́ raṣọ ẹ̀rá sọ̀rà ẹ̀rá màálù ẹ̀rá ráìsì ẹ̀rá jùs ẹ̀wá ń sọ fọlọ́n pé wọ́ ọlọ́run inú tá a fi dúpẹ́ fún ọ òun náà ni pé ọtí tó á mú níbi orí tó ṣe fún wa. Ah, la in shakaritum la azidannakum ọlọ́run tẹ̀ ń bá dúpẹ́ yín sórí fún yín wala in kafaritum kufuru ni'ma tẹ bá ní ẹ máa takò mí pẹ̀lú oore tí mo ṣe fún yín ẹ máa rọ títí ní ìjọ yín èmi ọlọ́wọ́ lu àlùbáríkà kúrò nù kó mọ̀ yẹn èmi ọlọ́wọ́ lu àlùbáríkà kúrò nù ìyàwó tẹ̀ ń ṣe yẹn èmi ọlọ́wọ́ bá lu àlùbáríkà kúrò bí fírídọ́ọ̀mù yẹn èmi ọlọ́wọ́ bá lu àlùbáríkà kúrò bí ayẹyẹ tẹ̀ ń ṣe yẹn nítorí pé ẹ ti gbé ojú ìjà kó ọlọ́run pẹ̀lú ọtí tẹ́ra àfa àtọ́gbà wa rí ọtí lókùnrin ṣàkan tó tún jòkó síbẹ̀ àfa ni ọlọ́run sì máa ṣe pẹ̀lú náà ó dìde ńlẹ̀ tí ó sí àfà àwọn èjò kò mí sẹ́bẹ̀ rí ńlẹ̀ kó sọ̀kan sẹ́yìn mọ̀pá àfà súnmọ̀ níwá sẹ́bí mùsùlùmí lẹ́yìn sẹ́yìn ọ̀ka kùránì ni wọ́n ò sí wáàsí fún mi ni àfà mi sánà yóò sọ̀rọ̀ fún mi wọn ò jẹ́ ẹ̀ma pàtàkì ọtí látọ̀ àtàlẹ́ mọ̀kàlóòdù fi máa ṣàtì xalẹ̀ nínú tá a máa sọ òun náà ní pé èmi mú àwọn ọ̀gá mi láti fi ṣẹ́ ni àwọn ọ̀rẹ́ mi láti fi ṣẹ́ ni àwọn friends mi àwọn nígbà mi àwọn kálíbà tá a máa ṣe lóòótọ́ they are christians oye they are not muslims wọn èé mu ọtí èmi èé mu ọtí ọ̀tà wọn ni wọ́n fẹ́ mú. láàtọ̀ àtẹlẹ mọ̀kàlù ọlọ́wọ́n bá náà gbọ́dọ̀ tẹ̀lé ẹni adá fi ma ṣiṣẹ́ tẹ̀lé xali láti ṣe ọlọ́wọ́n ọba tó dá ọ ọba adẹ́dá nídìí bẹ́ẹ̀ ẹ̀yọ́ màá yá wa kìí sẹ̀rí ni kápẹ́ afẹ́ dùn yàn nù àbá nínú ní làásì mutí ìmáa mutí níbi ìdùnnú òun là pẹrẹ pé ọlọ́run fẹ́ yọ alibarika kú nínú ìdùnnú yẹn alibarika ò ní kú nínú gbéyàwó yẹn o alibarika ò ní kú níbi ọmọ tẹ́ fẹ́ kó pinnu kò ní mutí kò sì ní gbẹnìkan láyé kó mutí. kódà nígbà míì àwọn ọ̀rẹ́ gan wọ́n ra wa wọ́n ní ah, àfa àti màpá àfa ni ọ́ òwe mutí ń jẹ ó ti lè jọyìn àwọn ẹlẹ́sìn kan sìn àti màpá ìwé mutí àmọ́ àwa fúnra wa mọ̀ wọ́ọ́rì ìyàwó ra sẹ́yìn mọ́tò mọ́jú wọn jalè o mọ́jú wọn jalè kọ́ bá wọn jà kẹ́ mọ́ sọ̀rẹ́ mọ́ ọ̀dà kọ́lọ̀ wọn yọ ọ́ kó nínú àwọn ọ̀rẹ́ rẹ bótó bá ti mutí ọlọ́wọ́n yọ ọ́ kó nínú àwọn ọ̀rẹ́ rẹ. nínú táwọn yẹn máa ń sọ àtàdáwì bíi ha wọn ní àwọn emu tí hafi ń sóògùn ni àfọwọ́ Tariq bin Suwaid al-Ju'fi nínú àwọn sàhábà olóhùn bí ọtí lọ́wọ́ báyìí wọ́n fi ń kó àgbo òun mí fanahani rasulullah sallallahu alayhi wa sallam onílẹ̀ anábì bá ní à tọ́rì ọtí pẹ̀lú àgbo ọfẹ́ fi ọtí lóògùn olóòwò wa ni iná máa tún náà wà lè dáwà òun èmu tí òun kàn fẹ́ lò fún àgbo tóun fẹ́ mu ni oògùn náà oògùn bá ní oògùn èrí fífọ́ ni kọ́lá iná lè ṣe ìdáwà anábì wàllá anábì ìnáwó dájúdájú tó ń gbóòyẹ pẹ̀lú ọtí yẹn lè ṣe ìdáwà kìí sí ogun òwòsàn ọ̀làkínàwò dáa òun gángan fún rẹ̀ àrùn ni bọ́ba láàrùn mẹ́fà tẹ́lẹ̀ bọ́ba tó wá lo àgbo ọlọ́tì àrùn rẹ̀ di méje wọ́n ní abi masoud wà á ní ibùn masoud àbáwá ibùn masoud radiyallahu anhu àwọn náà ń sọ fún wa pé qala qala rasulullah sallallahu alaihi wasallam wọ́n náà nàbí sọ fún wa pé inna allaha lam yaj'al shifahakum fi ma harrama alaykum ọlọ́run ọba ọba aláàánú ni kò ní fi ìwòsàn yín síbi tó ṣe léèwọ̀ fún yín pé kẹ́ ẹ má mú ọlọ́run ni ẹ má mú nǹkan ó ti mọ̀ pé disease wà ńbẹ̀ ó ti mọ̀ pé poison wà ńbẹ̀ ọlọ́run ọba yẹn ni ó tún wá fún ìwòsàn yín síbẹ̀ ọlọ́run yìí síbẹ̀ aláàánú ni ọlọ́run ọba wa àfa wa ni anabi lọ sọ ọ̀rọ̀ yìí nínú ẹgbàá wa mi anabi ní fẹsẹ̀ dáwà o ẹ máa sọ oògùn wòsàn ó ń dè pàró gbẹkúndé oògùn wa arúgbó kí nìkan lẹ̀ ní ṣe àmọ́ oògùn erékìfọ́ pọ̀pá yìí gbogbo àwọn yẹn ẹ máa lo oògùn kára yín ó lè máa lé ẹ máa lo oògùn àlàáfíà ara ànábì ni ẹ máa sọ àwọn oògùn yẹn bàdá àtàtà dáwọ òbí haram àmọ́ bẹ́ẹ̀ bá ṣe é ẹ má fi nǹkan haram ṣe o nínú haram òun náà ni ọtí mímu aláwọn afa tí wọ́n ń dá ní lóhùn àwọn jẹlẹbi ọlọmọba ni tí wọ́n mọ nàdá humnullahu jami'a àwọn afa dánilóhùn jẹlẹbi mùsùlùmí tó lóhùn ọmọ tí má tọ́wá lọ́dọ̀ àfọ́ oníjàlábí àfọ́ oníkéwú wọ́n yé sáfẹ́sì kéwú nìkan wọ́n gé ẹni tá a wí yóò tún wá sọ fún ẹni tó wá ìpè tó sáàrì sìnáàfù mẹ́rin àbí mẹ́ta òun láàfin ló sẹ́yìí o èrò ọmọ wa bá tọ̀hún pín látọ̀ ọjọ́ tóun ti gbọ́ wá sílẹ̀ ní kọ́lọ̀ ní ìwọ̀ lọ tí òun ò ti mú mọ́ yóò máa ní àfa sinapu lè pè é ní sinapu mú pé tìrìtìrì mú pé kí ló wá ní kí ni ìwà ní ṣègbè mímọ́ ni rẹ ọlọ́run ti mọ̀ pé wàánú ìṣòro ni àdìsí o kọlọmọsọ wa nù ẹlẹ́ẹ̀karùn ọ̀pọ̀lọpọ̀ ọmọ yìí tí wọ́n máa ń sọ òun ni pé èmi máa ń mọ tí ń tèmi àmì mi mú débi tí ń ti máa wíwí kú wíì tí ń tí lèmi máa mú tí ń tí lèmi máa mú kò sẹ́nìkan tó ní mọ sọ̀sọ́kùsọ ládùúgbò rí èmi ò sì lùyàn rí ìdámọ́tò nù rí ìwọ náà lẹ́rìí inú tíra tíntín tó mú náà ọlẹ́rìí Ànábì ní kullu muskirin haram gbogbo tí bá mú yàn ń ríra haramu ni èèwọ̀ ni wà má askara kathiruhu èyí tó bá jẹ́ pé tá a bá mú púpọ̀ rẹ̀ à máa ń ríra ni faqaliluhu haram Ànábì tíntín rẹ̀ náà haramu náà torí wala tattabi'u khutuwati shaytan ọlọ́ni ẹ má tẹ̀lé àwọn ìgbésẹ̀ ìsù ìgbésẹ̀ ìsù tí tó mu náà ọba ya ó tún mu díẹ̀ bọ́ba ya ọ wà di ọ̀mùtí àti pé pàápàá tí ń fi nǹkan ọtí ni wọ́n ń pè orúkọ mi tó sọ ọlọ́run ti ní bá jíjẹ ní búùbù ẹ jìnà kú omi ọtí àti ti ń tin rẹ̀ àti púpọ̀ rẹ̀ ẹlẹ́ẹ̀kẹfà tọ́lábùlù kásìkánà lẹ́hàm tí wọ́n fi wọ́n pé ó dífíkọ́ọ̀tì fáwọn káwọn fọtí lẹ̀ àwọn ò lè fọtí lẹ̀ nítorí pé àwọn ọ̀mùtí ẹgbẹ́ àwọn ọ̀dọ́ wọn làwọn ti máa rí contrast bóò làwọn ti wá dé ibi táwọn ti fẹ́ pàdé hòtẹ́ẹ̀ táwọn dé sí àbí restaurant táwọn ti lọ lè pàdé ká máa wá mú tí kémi ọmọ wa mú mọ́ọ̀tì kò possible ah, ah, eh, eh, eh, irú nǹkan báyọ̀ bá business jẹ́ ni. <laughs> Allahu akbar àwọn àmì wa ni ọtí nǹkan làwọn ń tà kọ́dà oyè mọ́síláṣí táwọn jẹ ìdí ọtí náà làwọn kiri sẹ́yìn púpọ̀ àwọn ọlọ́tí náà lẹ́ ń wé láwà níbi ìyàn àfa ṣetánì ìyàn àfa ṣetánì ẹ mọ̀ pé ń tọ́tí ẹ mọ̀ pé lé ọtí ní ti ń ṣiṣẹ́ yóò sì gbé mọ́tò lé ọtí wáwájú yín yóò ló ń wá ṣáájú ẹ ti wà nú àwọn mẹ́wàá tá a kà lẹ́ẹ̀kan gbogbo ẹni tí máa ń rántí lọ́wọ́ ọlọ́run sí pèlè anabi ni inna allaha ọlọ́run bá wa idha harrama akila shay tọ́ba ti ṣe jíjẹ nǹkan kan lè wọ̀ bí ẹ má jẹ́ àbí ẹ má mú harrama alayhi samana kéèyàn ó fi ṣòwò kéèyàn ọmọ rówó ń gan ọlọ́run ti ṣòwò náà lè wọ̀ níbo ni wò mutí tó o sì ń ọtí fáwọn èèyàn tó ń da mọ́tò nù oyin tí eré wọn dàrú tí wọ́n gún bẹ́ẹ̀ tí wọ́n gbá ìyàwó wọn lójú tí wọ́n ń kọ́ mọ́lẹ̀ tí wọ́n ń ìyàwó lẹ̀ ọwá pé òun ní lẹ́sẹ̀ ń bẹ̀ bọ́ọ̀bá wa pòdúsì ọtí tó sì tọ́ jíbò lówó sẹ̀ra ẹjọ́ ń ṣiṣẹ́ kọ́ńpìnì kan náà ní alájà alájà ọlọ́tí alájà ọlọ́tí kọ́ńpìnì kan náà lẹ́yìn tó ń ṣiṣẹ́ tara fàṣàkó lè kọ̀wé lẹ̀ kíkú ó tó dé ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn gáràjì káàkiri ẹ̀rọ àwọn ẹ̀yọ́ ọlọ́tí tí wọ́n bá tàyín ńláńlá wọ́n tún ta àwọn kéékèèké báyìí sínú sásẹ́ẹ̀dì ẹ̀rọ àwọn èèyàn láàárọ̀ láàárọ̀ ètò ẹ̀ka máa ka sikaru sọ̀bá wà lọ́mọ́sá kálukọ́ máa jẹ́ ọtí onígárí nídìí kọ́ bọ́stọ̀ àwọn ìyá kan tí ilé ti sú yóò dé ìta gbangba yóò dé bẹ́ẹ̀ lágùn mẹ́rin àbọ̀ yóò kú bẹ́ẹ̀ lágùn méjìlá alẹ́ ẹ̀yọ́ màá yá mi nílẹ̀ sí Islam ó yẹ kẹ́ ẹ̀ mọ̀ pẹ́lẹ́ ọ̀lọ́kọ̀ ọkọ̀ rẹ̀ ọ̀gbádùn bàbá wa gbádùn àmà ní kíyàwó òun kọ́ wà lẹ́sà mẹ́ta kọ́mọ ìyàwó yẹn wèrè látara ọtí ṣẹ́pẹ̀ ògógóró ògùrọ̀ ẹmu gbogbo tí bá ti ń hún yàn ríra gbogbo tí bá ti ń hún yàn ríra ìwọ nínú Islam wa. wàá rí ẹjú sí tafẹ́jú bíbí ha ìbéèrè máa wáyé tí ó da àmú àzìká ìjẹ́ tí wọ́n bá fi ṣe pẹ̀fúmù sáàlẹ̀ sí sára bàbá ṣẹ́fù aláàmọ́tú ṣẹ́fù sọ́dà albozan àwọn àfáàwọ̀ àgbà wọ́n ní kẹ́yìfà nàtàtà ìyàbò wọ́kọ̀dì kọ́ọ̀lọ́láhù fọ́jìtẹ̀nìbú bó láti máa fi ọtí sára tẹ́yìngbà tọ́lọ̀ ní èjìnà sí ọlọ́run èjìnà sí nǹkan ẹ̀wà ń fi sára gbogbo ọ̀rọ̀ tí àwọn ọ̀fà mi bá ń sọ látara pé àwọn pẹ̀fúmù tí wọ́n bá fi alcohol ṣe a lè máa fi sára àwọn àlùfáà ní kọ́ọ̀lù mọ̀rìjú ọ̀rọ̀ yẹn kò wúlò kò ṣiṣẹ́ fọ́jì tẹ̀lé wúlò ọlọ́run ní ìjìnà sí bó ló sọ máa wára wálé tọ́wọ́ ní pọ̀fọ́ọ̀mù tí ò sí mi mọ́ni kò sí pàfọ́ọ̀mù náà àfikọ́ ká máa gbóòórùn ọtí lára rẹ̀ wo lo pàfọ́ọ̀mù ọtí eléyìí náà mutí èmi èdè wá pàdé mọ́sáàsì bó láti máa ẹni tọ́lọ ilé ọdún lẹ́yìn méjèèjì o lè fi sí ara kó fi sásọ kó lọ lè bọ́ ọlẹ́nu kọ́ta sí ọlẹ́nu má lo pàfọ́ọ̀mù ọlọ́tí máa wo mùsùlùmí òdodo òkú bàtú sáré bẹ̀rẹ̀ kàmẹ́rẹ́ ẹni tí wọ́n mutí kí ni ìyàtọ̀ wà fún láyé ṣe rí ẹni tí mutí yín ṣẹ̀ṣẹ̀ kan náà àwọn ẹ̀sìn kan lágbára ìyá wà fún lọ́hùn ó sì ní ìyà láyé fi dùnìyà ẹ rí ìyà ayé tí ó jẹ ẹni tí bá mutí á fún ní fọ́ọ̀tì blala bá a bá ti gbà á mú pé ìmutí àrọ́tí lọ́wọ́ ẹ̀ ti mú àbí ń ríra àwa rí kó tí ń rùn lẹ́nu ẹ̀ àwa wádìí àwa rí kó mu tí lóòótọ́ nínú sẹ̀rí àsìláàmù tó bá fẹ́ kọ́ lọ́hún torí dìhun á sì ní bílálà anabi ní tó bá mutí ẹ̀sìn bulala wọ́n yìí ní àádá tó bá tó mú mi ẹ̀tún fàjìlódù ẹ̀tún sìn bulala tó bá tó mú mi ẹ̀tún sìn bulala fọ́ọ̀tì fọ́ọ̀tì ni wọ́n máa jẹ alu sẹ̀rí àsìláàmù tá a bá ti bú bẹ́ẹ̀ kò ní wọ náà lọ́rùn mọ́ tó bá tó bá kó kú ẹ̀yọ́mọ̀ ya wa ẹlẹ́ẹ̀kejì alìhánà wàzàhábùlmùrúà ọmọlúwàbí ó kú lára ẹ̀ kò sẹ́nìkan tí wọ́n máa mutí láyé tí wọ́n ní à ah, ọmọ yín tẹ́ fẹ́ fi lọ́kọ̀ yìí ọkọ rẹ̀ dáa púpọ̀ ó sì níṣẹ́ lọ́wọ́ àmọ́ inú bọ́tà láti máa mu lọ́sọ̀ọ̀sẹ̀ torí pé yín máa mutí ọmọlúwàbí ó bọ́ lára ẹ̀ ẹ̀ ní gbèsè fún mọ́ wọ́n ní à ah, ẹ fẹ́ gbé mílíọ̀nù fún ẹni tó yẹ pé yìí máa ń sùn ta ni àbí bẹ́ẹ̀ sì fọ́n fẹ́ gbé mọ́tò kọ́mpínì fún wọn ni a ah, ẹ fẹ́ sọ mọ́tò ten million mọ́tò five million ẹ fẹ́ dorí ẹ̀wọ́ gbó ẹ mọ̀ fọ́ọ̀mù tí ni ọ̀nà ọmọlúwàbí ó kú lára rẹ̀ fada ilẹ̀ hamurata nǹkan òǹtàfàtà afáàní ọmọ ìyá Ah, ah, tó bá jẹ́ pé ọmọlúwàbí bá ní ọ lóòótọ́ ọkọ̀ aláàjì ní ọ lóòótọ́ aláàjà ní ọ àfáà ní ọ tó bá jẹ́ pé ọmọlúwàbí ní ọ àà ah, pọ̀tí ilẹ̀ kẹfà yẹ sà àkàlì jùnúùnì mọ́ni àkàlì bó o ní ọmọlúwàbí ó sì máa rìn ní wèrè òní ya o èmi náà ní ya bọ́ọ̀bá wa fẹ́ ya wèrè mọ́ mọ́tì mọ́ bọ́ọ̀bá fẹ́ sèrè bọ́ọ̀bá fẹ́ dẹlẹ́yà láàrin ìlú wọ́n máa sọ pé pírọ́blẹ́mù pírọ́blẹ́mù ńlá ni o mọ bẹ́ẹ̀ lọ́nkọ́ lọ́n sànú rẹ o sẹ́ẹ̀rí ọtí ẹ̀yàn ọmọ ìyá mi nílẹ̀ Islam èrí sì o òkọ ni wọ́n máa ń sọ ọlọ́run ọba nínú ìyá ayé tóun fi jẹ àwọn tí wọ́n bá mu tí láwùjọ wọn ànábì nílá yẹn sọ̀rọ̀ bá nàná sọmi ummati àwọn ìjọ mi wọ́n máa mu ọtí gan-an alhamura tó bá di gbẹ̀yìn ayé gbogbo ṣíríṣì gbogbo ilé gbogbo róòdù gbogbo jẹ́ǹtì ẹ̀ka máa rí ilé ọtí ilé ọtí tó máa pọ̀ ní gbogbo bíi arábìnrin sọmọ́ọ̀nà ha bígẹ̀rì sí ha wọ́n máa wá sọ àwọn ọtí ní àwọn orúkọ irísirísi láwọn orúkọ tẹ́lẹ̀ mọ̀tẹ́lẹ̀ ọtí náà sì ni wọ́n máa ti yòókọ rẹ̀ wọ́n ní hapsi ní Allahu Akbar wọ́n wò kọ̀ọ̀kan fún wọ́n wò kọ̀ọ̀kan fún tọ́jẹ́ pé ó kọ̀ yìí adìlẹ̀ ẹ̀sìn mà pé kì í sọtí adìlẹ̀ ẹ̀sìn mà pọ̀tí ọtí sì ni anabi sallallahu alaihi wasallam anabi ni yusufu ala ru'usihim bil ma'asir àwọn tí wọ́n mutí yìí wọ́n máa wá tapiano lérí wọn wọ́n sì máa dùdù sí wọn lérí dán gbàgbà anabi ni àwọn yóò dúró lẹ́gbọ̀ọ́ wọn báyìí wọ́n dúró níwájú wọn báyìí wọ́n máa wá tapiano àwọn aṣẹ́wọ́ máa wá jó oyè wọ́n máa wá lùlù wal muganiyati àtàwọn obìnrin akọrin dúndùn wọ́n mọ̀ wá kọrin fún wọn sẹ́rí pé ìgbẹ̀yìn ayé ó ti dé sẹ́rí pé ìtànàbí ni ọ̀sẹ̀lẹ̀ ti ń ṣẹlẹ̀ ọlọ́wọ́n bá ní ìtọ́lọ́wọ́n ó ṣe fún wọn ládùúgbò yẹn yaxifu yaxifu lọ́hùn bí ìmúlẹ̀ ọlọ́wọ́n bá ní òun ó rí ilẹ̀ mọ́ wọn lẹ́sẹ̀ ni let's quick òun ó rí ilẹ̀ mọ́ wọn lẹ́sẹ̀ táwọn tá a wí pé wọ́n parẹ́ sínú ilẹ̀ wàyà jàlù mínú mu kíra dáta wọlé kana síra ìgbà wọn fi jáde ní ọtí wọn sì máa dọ̀bọ wọn máa di ẹlẹ́dẹ̀ ìgbẹ̀yìn ayé ni o ìyá ata ayé lélẹ́yìí jama ẹ rí ìyá tọrun kọlọmọsẹ sọ níbẹ̀ anabi ní sàlàsà tún anabi ní àwọn mẹ́ta kan bẹ láàyè dìkúlù jannata wọn ò ní wà ní janna o wọn kọlọ lè wọ nánà aláàfúniwálidéyì ẹni tí ń bomi lódù ìyá àti bàbá ẹ̀ ẹni tí ń ṣe ìyá àti bàbá rẹ̀ tí ń bà wọ́n nú jẹ́ wálé mọ́dí mínú lẹ́kàm àti ẹni tí mu ọtí tí ọmọ ti ń ṣe mọ́ ọtí ló mu fáá títí ìjọ tí ó kú náà ó kú sílẹ̀ ọtí ni ìjọ tí ó kú náà ó sì ṣì wà yàrá rẹ̀ àwọn olówó kan bẹ́ẹ̀ lù wá sí mùsùlùmí náà bẹ́ẹ̀ nu wọn o wọ́n bàjẹ́ yẹn wọ́n rí ọlọ́run bá fi débi pé lẹ́yìn ìgbà tí wọ́n bá kọ́ yàrá kan tí wọ́n kọ́ pálọ̀ tán tí wọ́n kọ́lé àlejò tí wọ́n tún kọ́ ilé àwọn ọmọ tí wọ́n máa fi ṣeré wọ́n wá kọ́ ilé ọtí sínú ilé wọ́n ní báàní lọ́lẹ̀ yìí tú bá rẹ̀ lọ́lẹ̀ yìí tú ọgbọ́dọ̀ kú sínú ilé yẹn kí o tó tún wà ní fíríjì rẹ o ọgbọ́dọ̀ kú sínú ilé yẹn kọ́ tí o tún wà ní ẹ̀yọ́n máa yá mi nínú islam ẹlẹ́ẹ̀kẹta wọlé mọ̀ nánú bí máa àtọ̀ ẹni tí ń ṣe ìgún lérí orí àwọn aláṣọ dọlọ́lá àwọn aláṣọ dọlọ́lá aṣọ tọwọ́ yẹn àwọn aláfún ọ̀dọ̀ mi ló gbé lọ́dún mẹ́fà nígbà tó kù nílùú òkè èmi mo fi sẹ́nu iṣẹ́ èmi mo ṣe bí dọ́hùn fún ọ̀wọ́ wa ń ṣeré gún níjọ́ àlè kìámà anábì ló wà lè jẹ́nà náà bọ́ọ̀ bá lẹ́bọ̀ ọlọ́run bá wa ń pè wá sákèsí ọlọ́run bá ní yá ayyuhal ladina amanu ẹ̀yin olùgbàgbọ́ òdodo istajibu lillahi walir rasul ẹ̀dá ọlọ́run lóhùn ẹ má mutí ma ẹ̀dá ọlọ́run lóhùn ìgò ọtí ẹ kó kó nulẹ̀ walir rasul anábìnrin ẹ má mutí yóò bọ́mọlúwàbí jẹ́ ọlọ́ni ẹ má mutí yóò sọ yín dídàgúdà yóò sọ yín dàláàrẹ̀ yóò sọ yín dẹlẹ́yà yóò kó ti dúró yín yóò sọ yín dẹ́jẹ́ jí azàrẹ̀ níjọ́ àlèkè àmọ́ ẹ wọ náà wà lè rasul anabi ni ẹ má mutí istajibu ẹ̀dọ́ lọ́nlọ́n ẹ má wà fún àti ń sọ ẹ wú ọlọ́run bá tó ní ọ̀rọ̀ tí ń sọ fún yín ọlọ́run bá ní ẹ̀dá lóhùn wọlé rasul ìdáadá ákùn tọ́lọ́run bá ń pè yín lèmá yòóyìn kùn lọ síbi nǹkan tí yóò sọ yín di èèyàn ńlá lọ́dọ̀ ọlọ́run àti lọ́dọ̀ àwọn èèyàn wọ́n máa ń taaba taaba Allahu alayhi bẹ́ẹ̀ bá túbá ọlọ́run lọ́wọ́ sì gba túbá rẹ̀ ata ìdòmínà zambi kama la zambala bẹ́ẹ̀ bá lóun mutimalẹ̀ ní gbogbo èyí tó ti mú sẹ́yìn wọ́n sì parẹ́ fún gbogbo èyí tó ti mú sẹ́yìn wọ́n sàfojì rẹ̀ fún fastaghfirullah ẹja wọlé wọn balala foríjì innahu huwal ghafurur rahim ọba tí foríjì ni ti kẹ́ni ni ọlọ́run ọkẹ́yìn bọ́ba tó wá fẹ́rí kalẹ̀ máa sọ fọlọ́n pé ọlọ́run ọba o akhrijil khamra min alqalbi wọlọ́run ọba o mọ́sá mú akhrijil khamra min qalbi ya Allah wọlọ́run ọba o mọ́sá mú ọtí ìfẹ́ ọtí mú jáde kó nínú ẹ̀mí mi wọ́n ti sàrà ọlọ́run wọlá sàrà ti lọ́sọ yìí mọ́jì mọ́tí ma ẹ̀yọ́ màá yá mi nílẹ̀ sí Islam bọ́ọ̀ba ti mú ma ọlọ́run yọ pa gbogbo ètò tí mo sẹ́yìn ọlọ́run pa fún ọlọ́run ṣàforíjì fún ilé yìí ò ní dàrú o mọ́tò yìí ò ní lásídẹ́ǹtì o wọn ò ní yọ ọ́ kó lẹ́nu iṣẹ́ o òní pọ́mọ àtìyàwó ọlọ́wọ́n bó ní sọlá yá kìlà òní dámúrọ̀ bá onídólé o bí yẹn bá ti mutí gbogbo ṣe é búnú ọmọ ṣe o ẹ̀yìn alihamuru omuli kaba ọtí mímu ìyá gbogbo ẹ̀ṣẹ̀ ni òun ló bí gbogbo ẹsẹ̀ òun náà máa bí gbogbo ẹsẹ̀ fẹ́ni tí ń bá mú ọlọ́run ní jèrè wa rúwò àní sábà máa ń táyé àní sábà máa ń jọ́lẹ̀ kìámà àní máa fi gbogbo owó pẹ́ńsàn wa àní máa bí ilẹ̀ ọ̀lẹ́ ṣe tẹ́sítì ní general hospital látara ọtí mímu torí tó bá mu tí ó bá di gbẹ̀yìn ayé ó kó lọ hospital ó kówó lọ bẹ́ẹ̀ o tó bá wà fẹ́ kówó lọ tó fẹ́ dẹbí sí ọnu tó fẹ́ dẹbí sínú ìdààmú stop it stop it dáadúró bẹ́ẹ̀ ọlọ́run fèrè jàn ọlọ́run ọba ń sọ̀rọ̀ ẹ̀ rọrùn àtàwọn àtẹyìn ọlọ́run ní sọ́wọ́ lọ́mọtì fastaghfirullaha innahu huwal ghafurur rahim wasalaamu alaykum wa rahmatulahi wa barakatu.